lágbára ẹ nítorí pé kàn ṣe fún mi ni pé kàn ṣàánú mi èmi kan púpọ̀ náà gbogbo àwọn tó já àwọn àbúrò mi wọn ti ẹ̀ ṣùjá ọkàn rárá mi ni pé mi ni kúrò níbí torí bí bàbá mi kí n máa kí n máa rí tọ́kọ̀ bàbá mi manage bọ̀ mo fẹ́ kẹ́yìn ẹ̀yin ọ̀jọ̀gbọ́n mo fẹ́ kẹ́ ṣàánú mi kẹgbẹ́ kẹgbẹ́ mi lárugẹ ṣọ́ọ̀bù gan ó ní ó yí mọ́ àyí mọ́ ni mo fẹ́ kẹ́ ṣàánú mi gbogbo ẹ ó dáa ká má gbé mi gan ni ẹjọ ṣàánú mi mo fẹ́ kẹ́ ṣàánú mi lórí ẹ kí n ṣàtúnṣe ṣọ́ọ̀bù màá gan mo manage yẹ ni èyí ni Fọlá Dákúfọ̀ tó la ṣe iṣẹ́ ni ẹ̀rọ̀mílẹ̀tí lóde ní ìsìn ó ti ṣe ya ìdí ẹ̀pọ̀gbọ̀n tí mo sáà ń dúpẹ́ fọlọ́n pé tó ìyanu ọlọ́run máa ṣẹlẹ̀ lágbọ́ ọlọ́run mo fẹ́ kẹ́ ẹ̀yọ́ kẹ́ ẹ̀yin ẹ̀yin oyè yàn mo fẹ́ kẹ́ ràn mí lọ́wọ́ ọ̀làdìrán iná lọ́wọ́ o.